Abíọ́dún Ọlábọlá lórúkọ mi tí gbogbo ayé mọ̀ sí MC Abbey bàbá àgbà fídà ọmọ ibi ìlú Ìsẹ́yìn ni mí Ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dímọkọ ogun ò lè jà títí kó jara Ìsẹ́yìn kó tún lọ jọmọ Ìsẹ́yìn sí i mo fẹ́ràn láti máa wọ àwọ̀ funfun mo sì fẹ́ràn láti máa jẹ òkèlè ilé ìwé tí mo lọ Coca Primary School lórílé àtẹ̀síwájú sí Jubilee Modern Grammar School ní Coca bákan náà a tún lọ sí ilé institute of mass communication lẹ́yìn náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a ṣiṣẹ́ lórí rédíò kó tó di pé a dé iléeṣẹ́ orísun tẹlifíṣàn níbi tá a ti lórí ọ̀fẹ́ láti máa ṣe ètò níbi tí mo ti lórí ọ̀fẹ́ láti máa ṣe comedy skit adẹ́rìn pòṣónú hmm. ètò tí mò ń ṣe ní iléeṣẹ́ orísun tẹlifíṣàn ètò akíyín nínú ètò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tí wọ́n ti ríra wọn ti pẹ́ ètò yìí máa ń fa ohun tí wọ́n fi máa ń dára wọn mọ̀ padà yálà ọ̀rẹ́ tí ẹ ti rí nígbà èwe tàbí tí iṣẹ́ yà nípasẹ̀ ètò yìí a fi ń jẹ́ kí wọ́n tún mọ̀ra wọn. a tún ìdílé ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èwe náà ni wọ́n kẹ́kọ̀ọ́ lórí ètò yìí. látìgbà tí mo ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ó ti bùkún orúkọ mi ó bùkún iyì mi pàápàá jùlọ ó fún mi ní ìgboyà ọjọ́ ọ̀la mi wípé yóò dáa jù báyìí lọ ọ̀pọ̀lọpọ̀ iyì àti àǹfààní òun ni mo ti jẹ níléeṣẹ́ Orísun tẹlifíṣàn yìí orúkọ mi ni Abíọ́dún Ọláìwọlá tí gbogbo ayé mọ̀ sí MC Abi bàbá àgbà fídà Orísun ni kí ẹ máa wo ẹ ṣé tí ẹ ń wo Orísun Orísun làgbà ẹ máa wo.